àpá Abíọ́dún ti pẹ́ látìgbà tó ju ogun ti le tí Buhari ti bá mi kó wàhálà ó wá sọ̀rọ̀ ń tẹ̀mí ẹ gọ́vnà yẹn lèmi fi láìkí ẹ̀ ó ní ta bá ríyàn bíi Sunday Igboho tó bá lè wá gbà wálé lógun state Fúlàní dà wọ́n láàmú láyé ìjọba Buhari tí ò sí máa pa ẹ tó tó bẹ̀ tí ó sọ̀rọ̀ ti mọ̀ pé mò ń bọ̀ ń lu yìí látàkì ẹ mọ̀ yà á wa wọ́n ti pe kábíyèsí pé Sunday ń bọ̀ ń lu rẹ̀ mo ní àwọn bàbá tó ní àyà mo dẹ̀ ní àwọn ẹ̀gbọ́n tó pé akíkanjú ni wọ́n ẹ rí i pé bàbá tí àwọn bàbá wa yìí nílẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá ò ní mọ bẹ̀rù àdẹ̀ ní jáyà ẹ̀yin tẹ́ lọ ń lé Fúlàní kiri ẹni sùúrù ẹ nídìí àti lé fúlàní fúlàní tó bá mọ̀ pé ṣe ọwọ́ wọn ọ̀dà tó gbọ́ pé Sunday Igboho wá kí onímẹ̀kọ́ yóò fi ìlúlẹ̀ fúnra ẹ̀ ní wàhálà kí ẹ ṣe pé ti gbéraga ọlọ́run mọ̀ ń ṣe bẹ́ẹ̀ tí ó da ọmọ kan tí ó kàn rí bẹ́ẹ̀ ọlọ́run ló dá mi bẹ́ẹ̀ kì í sí èèyàn àwọn ẹ̀gbọ́n mi rè ó lè jọ́gà ọlọ́pàá ẹ̀gbọ́n mi ni ọmọ mi dáadáa. ìgbòho ìwà lọ sí fẹ́ ká ṣe nǹkan tó yẹ pé á lọ tán fi ọ̀rọ̀ tí ò ṣe kan kábíyèsí ṣe mọ̀ pé tí gómìnà wa gómìnà Ògùn state bàbá Dàpọ̀ Abíọ́dún tí ó bá fàyè gbà wá yóò kó sọ́jà àgbègbè sígboro wọ́n ti mọ̀ pé mò ń bọ̀ ń lu yìí látàsí ẹ mọ̀ yẹ àtàrà wa wọ́n ti pe kábíyèsí pé Sunday ń bọ̀ ń lu rẹ̀ tí ò ní sí nǹkan kan látàná kábíyèsí sọ ọmọ mi ní ó ń bọ̀ wá kí mi ní so tí gómìnà ọba fẹ́ gbà wá tó bá ní kọ́mọ bá wa jà á níwọ̀lú ọgbà ẹni tí ó ṣẹ̀ ọ̀ká tó dúpẹ́ fún pé gómìnà yẹn dáadáa ni àwọn gómìnà kan bẹ tó òrí bòun ṣe rí yẹn tó jẹ́ pé ta bá sọ̀rọ̀ ní ọ̀tà kò wá ní yorùbá náà dẹ̀ ni wọ́n. Hmm. bọ́ dàpọ̀ abẹ́ọ́dún ti pẹ́ látìgbà tó di ogun ti le tí buhari ti bá mi kó wàhálà ó wá sọ̀rọ̀ ntẹ́ mi yẹn gọ́fìnà yẹn lèmi fi láìkí ẹ̀ ó ní ta bá rí yàn bíi Sunday Igboho tó bá lè wá gbà wálé lógun state fúlàní dà wọ́n láàmú láyé ìjọba buhari tí ò sí máa bá ẹ tó tó bẹ̀ tí ó sọ̀rọ̀ kò sí yorùbá tó tó bẹ̀ tó lè sọ̀rọ̀ ńgbà ẹ̀ ọdún mẹ́jọ ń buhari òótọ́ lọ́wọ́ àwọn Yorùbá kan náà ló tọ́ fọ́ sọ wọ́pọ̀ pẹ̀lẹ́ náà jẹ́ ń bẹ̀ náà fi jọ́ nípa jọ o ṣùgbọ́n tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni pé ó lè pẹ́ kọ́mọ mọ̀ rákòrò yóò rìn Yorùbá ní sẹ́mà stand hundred percent ó lè pẹ́ ó lè pẹ́ lọ tí kò kò sí háráhárá àlùbáríkà àwọn tó lọ ń kulẹ̀ lọ àlùbáríkà àwọn bàbá wa tá a ní ìyàwó ni wọ́n jẹ́ wá lọ bẹ́ẹ̀ Yorùbá lọ́pọ̀ ju Nàìjíríà orúkọ tó fi sọ nàìjíríà sọ orúkọ yorùbá wọn ní rí naija yóò àwọn bàbá wa rí ẹrí bàbá yìí ṣe ń dá àṣà yorùbá ẹwọ yorùbá ṣe ń lọ lẹ́nu wọn so ẹjọ ẹ má jẹ́ ká sìn kan tí wọn àmọ sọ pé kábíyèsí àdè sọ pé mọba sunday gbòó láyé o ẹrọ àwọn ọmọ rẹ tó ṣe burúkú ẹjọ mọrọ yìí ẹjọ fúlàní ò nídìí kẹ ẹ lé wọn àwọn fúnra wọn mọ̀ pé ìgbòho ti dé padà sínú òlù mẹ̀kọ́ wá kí bàbá wọn àwọn tó jẹ́ burúkú nu wọn ó fìlú lẹ̀ kílẹ̀ ọ̀la tó mọ́ tán bá dẹ̀ tó bẹ́ẹ̀ kọ́mọ̀jẹ́ káwọn bàbá wo lóko kí kábíyèsí wá pè mí pé ńgbà tó lọ táwọn oko bá ti ń lóko fúlàní yìnbọn sí wọn ẹ̀yẹ́ òní tí ó ṣẹlẹ̀ ẹjọ́ mo fọlọ́ bẹ̀yẹ ẹ mọ̀ tí ká dáhùn sí kábíyèsí lọ́rùn ojú òní tì wá ẹ̀mí gbogbo wa gùn àjọ délẹ̀ ìlérí ni ohun táwa ń jà fún ní Yorùbá nìsàn bí bàbá wa Tinubu ọ̀dẹ̀ tó di president láti ń jà sí ẹnikẹ́kọ̀ọ́ dẹ̀ lè stop wa lórí ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ká mọ̀ nìyẹn orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ mọ̀ sí Sunday Igboho so mo rọ̀ wá ẹ mọ̀ fà wàhálà ẹ mọ já ẹ mọ sèǹtà tí o da ẹ jọmọ fọlọ nbẹ ẹ ti ká fara bá ṣe wá lálàáfíà yẹn ẹ ti ká lọ ní lálàáfíà ojú òní tiwa. ẹ ṣe kábíyèsí kábíyèsí o. àdìmúlà.